ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ rere sí ènìyàn orúkọ mi ni olùṣọ́ àgùntàn adéwọlé ẹ̀rí olúwa joseph ẹni ọ̀wọ̀ láti iléeṣẹ́ ìránṣẹ́ tí a mọ̀ sí life world ní àkókò yìí gẹ́gẹ́ bí ìṣe wa a máa bá ara wa sọ ọ̀rọ̀ ọlọ́run tí a ń ṣe ní gbogbo àkókò tí a ń pè ní àkókò ìyè irú eléyìí ní òní yìí nípa oore ọ̀fẹ́ ọlọ́run a ó máa bára wa sọ̀rọ̀ lórí ohun tí mo gbàgbọ́ pé ó ṣe kókó tó jẹ́ wípé gbogbo ènìyàn tó sì wà nínú ẹran ara a nílò láti farabalẹ̀ láti kọ́ eléyìí gẹ́gẹ́ bí ẹ̀kọ́ torí wípé ọlọ́run fẹ́ ká gbé ayé aṣẹ́gun ọlọ́run fẹ́ ká gbé ayé aṣẹ́gun lórí ohun gbogbo ìròyìn ayọ̀ náà sì ni wípé jésù kristi jẹ́ kó yọ wípé nínú ayé a ó rí ìpọ́njú ṣùgbọ́n ká tújú ká ìdí ẹ̀ ni wípé òun ti ṣẹ́gun ayé ìṣẹ́gun tá a ní yìí ọ̀nà wo la fi lè gbà mú wá sójú ìṣe ìgbà báwo la ṣe lè ṣe tí ìṣẹ́gun wa yóò fi farahàn tí ó fi di rírí fún wa eléyìí ni a máa fi kọ́ ẹ̀kọ́ ní òní nígbà tí a máa bára wa sọ lórí àkòrí tí mo pè ní bíborí àwọn ìdánwò bíborí ìdánwò ṣùgbọ́n ká tó tẹ̀síwájú ẹ jẹ́ ká gba ọlọ́run pàtàgbára bàbá àti ìyàgbẹ́yìn gà torí pẹ́yìn ní ọlọ́run wa àdúpẹ́ torí pé ìyípo padà ní orúkọ jésù bàbá yẹra yé gba ọpẹ́ wa bá a ṣe ń lọ sínú ọ̀rọ̀ yín olúwa máa bá wa lọ ẹ lọ síwájú wa òye ọ̀rọ̀ yẹn fi fún wa ẹ fún wa ní agbára ẹ fún wa ní oore ọ̀fẹ́ láti lè gbọ́ àti láti lè fi sí ojú ìṣe nípasẹ̀ eléyìí korúkọ yẹn kò dé àyìn lógo ní orúkọ Jésù Kristi olúwa wa àmín ẹ rí wípé ọgbọ́n púpọ̀ ni a bíbélì ni ló wà ní bíbélì àbí tí yẹ pé bíbélì ló fi fún gbogbo ìran ènìyàn lápapàá lórí àkòrí èyí tí à ń pè ní bíborí ìdánwò a sì gbọ́dọ̀ lè rí pàtàkì ìgbẹ́kẹ̀lé pàtàkì níní ìgbẹ́kẹ̀lé lórí Ọlọ́run àti agbára èyí tí a lè rí nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ní àkọ́kọ́ a gbọ́dọ̀ lè mọ̀ wípé a gbọ́dọ̀ lè ṣe ìdámọ̀ wípé um ohun tí à ń pè ní ìdánwò yìí ó jẹ́ nǹkan tó jẹ́ pé gbogbo èèyàn gbogbo ìran ènìyàn ló ní ìrírí ẹ̀ tí ẹ bá lọ wo tá bá wo inú ìwé ìwé Kọ́ríńtì kọ́rìntì kìíní orí kẹwàá kọ́rìntì kìíní orí kẹwàá ẹsẹ̀ ìkẹtàlá bíbélì wípé ó ní kò sí ìdánwò kan tí ó bá yín tí ó bá yín bí kò ṣe irú èyí tí ó mọ níwọ̀n fún ènìyàn ṣùgbọ́n olódodo li ọlọ́run ẹni tí kì yóò jẹ́ kí a yín wò ju bí ẹ̀yin ti ṣe lè gbà á ṣùgbọ́n tí yóò sì ṣe ọ̀nà tí ó sì ṣe ọ̀nà àti yọ pẹ̀lú nínú ìdánwò náà kí ẹ̀yin kí ó lè gbà á kẹ́yìn kí ó lè kí ó bá lè gbà á ẹ hallelujah kí ni tí bíbà yìí ń sọ ní wípé ìdánwò ó jẹ́ nǹkan tó jẹ́ pé gbogbo èèyàn pátá ló lè ní ìdojúkọ ìdánwò àbí kí ìdánwò kó dojúkọ kó dojúkọ wá ẹ rí a rí pé ọlọ́run ó jẹ́ olótìítọ́ òun ló máa ṣe ọ̀nà àbáyọ tàbí ọ̀nà tí a fi lè tá a fi lè ṣẹ́gun lórí àwọn ìdánwò yìí ọ̀rọ̀ ọlọ́run yìí ó sì wá jẹ́ ká mọ̀ wípé kì í ṣe mi àbí ìwọ nìkan ló wà nínú ìlàkàkà àbínú wàhálà tí à ń pè ní struggle kì í ṣe mi àti ìwọ nìkan ló wà nínú ìlàkàkà àbí ìlàálàá lórí àwọn ìdánwò ọlọ́run sì ti pè ní ó ti pèsè ọ̀nà àbáyọ èyí tí a fi lè borí gbogbo ìdánwò àbí tí a fi lè tí a fi lè tilẹ̀kùn mọ́ ìdánwò tí a ò ní fi tá ò ní gbà láti jẹ́ kí ìdánwò yìí kó wọnú ayé wa débi pé ó fi lè borí ayé wa bákan náà ni nínú ìwé Jákọ́bù Jákọ́bù orí ìkíní ẹsẹ̀ kẹrìnlá Jákọ́bù orí ìkíní ẹsẹ̀ kẹrìnlá Bíbélì wípé ó ní ìbùkún ni fún ọkùnrin náà tí ó fi àyà ìdánwò nígbà tí ó bá yege yóò gba adé tí Olúwa ti ṣe ìlérí fún àwọn tí ó fẹ́ ẹ̀kẹ́ hallelujah ohun tí a rí mi báyìí òun ni ọ̀rọ̀ ìgbaniníyànjú wípé a ń láti lè dúró tiri a ń láti lè dúró nínú àwọn ká dúró ká sì ní nǹkan tó ń pè ní ìfàyàrán ní àkókò tó bá dé bá wa nípasẹ̀ nípa nípa nípa tìgbé ayé wa nípa tẹ̀mí ẹ̀ tá a bá lè lè dúró tí a bá lè ní sùúrù tá a lè dúró tiri ẹ rí i pé àwọn èrè púpọ̀ òun ló wà níbẹ̀ ní àfikún òun ni wípé a lè rí àpẹẹrẹ Jésù Kristi nínú a lè rí àpẹẹrẹ Jésù Kristi nínú nínú aginjù wípé ó jẹ́ àwòrán ńlá tá a gbọ́dọ̀ lè rí tá a sì gbọ́dọ̀ kíyèsí nínú ìwé Mátíù orí ìkẹrin ẹsẹ̀ ẹsẹ̀ kọkànlá tó ṣáájú ẹsẹ̀ mọ́kànlá tó ṣáájú a rí i pé Jésù Kristi ó fò ó da ó ní ìdojúkọ ìdánwò látọ̀dọ̀ Sátánì ìtúyẹ́ pé Bíbélì tí ó kọ sílẹ̀ àti bí Jésù ṣe borí àwọn ìdánwò yìí ó fi hàn pàtàkì mímọ àti lílo ọ̀rọ̀ ọlọ́run ó jẹ́ ká mọ lílo ọ̀rọ̀ ọlọ́run àti agbára tí ọ̀rọ̀ ìtọ́ni ọlọ́run ní ní àkókò ìdánwò um ní báyìí màá fẹ́ ká wo kí ni àwọn ọ̀nà tí a lè gbà ní àwọn ọ̀nà tó yẹ pé a fi lè mú ẹ̀kọ́ yìí tí a fi lè mú lò tí yóò sì jẹ́ ìrànlọ́wọ́ fún wa tí a fi lè gbé àwọn ìgbésẹ̀ tí yóò lè jẹ́ ìrànlọ́wọ́ fún wa ọ̀nà àkọ́kọ́ òun ni gbígba àdúrà tí a bá ń gba àdúrà ẹ rí i pé ó jẹ́ ọ̀nà fún wa láti lè máa wá agbára ọlọ́run fún ìtọ́ni nínú àdúrà wa yìí ẹ rí a lè a lè fún wa ní oore ọ̀fẹ́ àti agbára a rí jésù kristo olúwa wa nínú ìwé matthew orí ìkẹrìndínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkọkànléníogójì ó ní ká máa ká máa ká máa ká máa ká máa ṣọ́ra kí a sì máa gbàdúrà ká ṣe kíni o ká wọnú ìdánwò ohun kejì tí a lè rí òun ni wípé a gbọ́dọ̀ lè jẹ́ni tó yẹ pé ó ń kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run tó ń fi sí tó ń pa ọ̀rọ̀ ọlọ́run mọ́ ní ọkàn wa ìyẹn ni scripture memorization ìyẹn ni pé a láti máa lè kọ́ ọ̀rọ̀ ọlọ́run ká máa fi ọ̀rọ̀ ọlọ́run sí ọkàn àyà wa ká máa tọ́jú wọn ká máa wọn máa tọ́jú ọ̀rọ̀ ọlọ́run ìyẹn ni pé a gbọ́dọ̀ lè fi fi ara wa jì kí a sì sọra wa di ọ̀rẹ́ ọ̀rọ̀ ọlọ́run àti àwọn ìlérí ọlọ́run gbogbo eléyìí á sì ràn wá lọ́wọ́ ní àkókò àwọn àkókò tí ìṣòro àbí làkàkà bá dé tí wàhálà bá dé eléyìí á jẹ́ ká lè máa rántí ní kíákíá ọ̀nà tí a lè gbà láti lè fi dojúkọ àwọn ìṣòro wọ̀nyí àwọn àbí àwọn ìdojú àwọn àwọn àwọn ìdánwò wọ̀nyí tí a ó sì lè fi borí wọn. ìkẹta òun ni wípé a gbọ́dọ̀ lè jẹ́ ẹni tí ó ń fi ara wa sílẹ̀ fún fún tá ní accountability tá à ń ní accountability a gbọ́dọ̀ lè fi ara wa sílẹ̀ fún eléyìí ìyẹn ni pé a ń láti lè yí fi ara wa fi sún ká jẹ́ káwọn èèyàn ká jẹ́ mọ́mí ẹ̀jọ́ one wà gate jẹ́ ká láti jẹ́ káwọn èèyàn wa àwọn tó máa yí wa ká kí wọ́n jẹ́ àwọn ọmọ ọlọ́run ètò yẹ pé a ó lè dá ó lè mọ̀ọ́mọ̀ ti ara wa sílẹ̀ fún láti lè mọ láti lè sọ ohun tó ń ṣẹlẹ̀ nú ayé wa àti àwọn náà pàápàá yóò fi lè táàfì fi ara wa sílẹ̀ sábẹ́ sábẹ́ ìṣirò ẹ ṣeun sí abẹ́ ìṣirò ìyẹn ni accountability a gbọ́dọ̀ fi ara wa sílẹ̀ fún àwọn ẹlòmíràn láti lè bi wá rè béèrè káwa pàápàá lè ṣàlàyé eléyìí máa lè jẹ́ ìrànlọ́wọ́ fún wa á sì lè jẹ́ ìgboyà fún wa láti lè kíyèsí ìgbé ayé ìgbàgbọ́ wa tí a bá lè ronú lórí àwọn nǹkan tí mo sọ wọ̀nyí tí a sì gbégbèsè lórí ẹ̀ bí a ti ṣe ẹ pé a ti lè taba ẹ jẹ́ ká tiẹ̀ wò nínú ìwé ìwé róòmù orí kẹfà ìwé róòmù orí kẹfà ẹsẹ̀ kọkànlá ẹsẹ̀ kọkànlá sí ẹsẹ̀ kẹrìnlá bíbélì wípé ó ní bẹ́ẹ̀ ni kí ẹ̀yin pẹ̀lú ka ara yín bí òkú sí ẹ̀ṣẹ̀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 ètò jẹ́ pé ó fún wa ẹ̀mí mọ́ òun ló ń ṣàkóso ayé wa ẹ̀mọ́ wà ní ọkàn wa láti máa darí láti máa kọ́ wa láti máa lè fún wa ní agbára lórí gbogbo ohun tó jẹ́ ìfẹ́kùfẹ́ ẹran ara eléyìí sì jẹ́ ọ̀nà tí a gbọ́dọ̀ gbà tí a gbọ́dọ̀ lè máa rántí láti lè fi borí gbogbo àwọn ìdánwò ìdánwò tí èṣù lè fẹ́ gbé wá bóyá ìdánwò ẹ̀ṣẹ̀ ni bóyá ìdánwò tí ì bá jẹ́ tẹ́sù lè fẹ́ gbá bó ṣe gbé ìdánwò wá fún jésù kristi láti ṣe lòdì sí ọ̀rọ̀ ọlọ́run ohunkóhun tó bá fẹ́ ká ṣe ìdánwò sí ọ̀rọ̀ ọlọ́run tó fẹ́ ká ṣe lòdì sí ọ̀rọ̀ ọlọ́run àwa ti àwa ní ẹ̀mí mímọ́ a sì ní ọ̀rọ̀ ọlọ́run a sì ní àwọn tí wọ́n lè yí wa ká tó jẹ́ àgbàlagbà nípa ti ẹ̀mí a sì ní orí ọ̀fẹ́ àdúrà àwọn nǹkan wọ̀nyí ó jẹ́ àwọn ọ̀nà tí a fi lè borí gbogbo àwọn ìdánwò ẹran ara tá a bá lè rántí eléyìí pé a wà nínú ìgbé ìrìn nínú ìrìn àjò ayé wípé a sì nílò sùúrù a nílò ká sinmi lé oore ọ̀fẹ́ Jésù Kristi àwọn ọ̀nà wọ̀nyí la fi lè gbà borí gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ ohun onírúurú tó yẹ pé wọ́n bí ìtàkùn ni tó yẹ pé wọ́n takùn lóríṣiríṣi ọ̀nà níwọ̀n àwọn táyé tó yẹ pé wọ́n lè tó yẹ pé wọ́n lè gbé wa lulẹ̀ ṣùgbọ́n tá a bá lè sinmi lé ọ̀rọ̀ Ọlọ́run a lè ní òye tó kún eléyìí á sì ràn wá lọ́wọ́ láti lè borí gbogbo àìṣedódó àti gbogbo ìdánwò tí èṣù lè fẹ́ gbé wá sínú ayé wa tí o bá nílò ìrànlọ́wọ́ àdúrà àbí o fẹ́ béèrè ìbéèrè síwájú àti síwájú sí o lè pè mí sórí aago plus two three four eight one zero five seven seven eight nine five four ní orúkọ Jésù Kristi ní ọjọ́ mẹ́jọ a ó tún máa pàdé nígbà tá a máa kíyèsí àwọn ohun mìíràn tí àbí àwọn ọ̀nà tí a lè gbà láti lè fi borí àwọn ìdánwò jésù kristi ní olúwa ẹ jẹ́ ká tẹríba fún àdúrà àjíǹde àti agbẹ́yìn ga torí pẹ̀lú ọlọ́run ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ fún gbogbo ìtẹ́ ti ṣe àti ntẹ́ ń ṣe lọ́wọ́ àti ntẹ́ ò tún máa ṣe ọlọ́run ẹ gba ọpẹ́ wa ǹjẹ́ bá ti ṣe ń lọ máa bá a lọ ẹ fún wa ní ẹ̀rí gbogbo àwọn kan olúwa tó ní tó ń la ìṣòro kọjá tó ń ní tó ń la ìdánwò kọjá mo béèrè fún oore ọ̀fẹ́ láti ṣẹ́gun ní wákàtí yìí olúwa yọ̀ǹda fún wa àtẹ̀mí àti gbogbo wa pátápátá káláyọ̀ ká máa yìnyín lógo ọlọ́run àdúpẹ́ torípẹ́ ti ṣe bẹ́ẹ̀ ní orúkọ jésù kristi olúwa wa àmín jésù ni olúwa ó dàbọ̀.